ومنها أي هذه الآثار السيئة على القلب والأبدان الإثم أنه ينسلخ من القلب استقباحها فتصير له عادة فلا يستطيع من نفسه رؤية الناس له ولا كلامهم فيه وهذا عند أرباب الخصوص هو ضائق التهتك وتمام اللذة حتى يستشعر أحدهم بالمعصية ويحدث بها من لم يعلم أنه عملها فيقول يا فلان عملت كذا وكذا وهذا كما يقول النبي صلى الله عليه وسلم كل أمة معافى إلا المجاهدين وإن من الإجهاد أن يستجر الله العبد أن يستر الله العبد ثم يصبح يظهر نفسه ويقول يا فلان عملت يوما كذا وكذا فيهزم نفسه وقد مات يصدره الله ومنها أن كل معصية من المعاصي هي انقراض عن أمة من الأمم التي أهلكها الله عز وجل فاللوطية ميراث عن قوم لوط وأقبل الحق بالزاهد ونفعه بالناقل ميراث عن قوم ميراث عن قوم شعيب فالعلو في الأرض بالفساد ميراث عن قوم شعيب والتكبر والتجبر ميراث عن قوم فالعاصي لا يملك بعض هذه الأمم وهم أعداء الله صلى الله عليه وسلم ومنها أن المعصية سبب لهواء العبد على ربه وسقوطه من عينه قال الحسن الزهري هانوا عليه فأصروا ولو عصوا عليه لعصمهم وإذا هان العبد على الله لم يكذبه أحد كما قال الله تعالى ومن يهد الله فما له من مكرم وإن عظمهم الناس الظالم بحاجتهم إليهم أو قوما من شرهم فهم في قلوبهم أحقر شيء وأهون وقفوا الله بني الله ìkẹ́ àti ìkẹ́ fún ọ̀nà Muhammad sallallahu alaihi wa sallam jama'a ọ̀pẹ́ ní fọ́nà tó já ìgbà tí wọ́n lára níbi lẹ́yìn tó gbà á ọlọ́run lábẹ́ kọjọ́ ọjà ìdápadà ìmínà àkọ́mọ́ṣẹ́ tó nínú ẹni tí ìbínú ọlọ́run tábà kàdínà ẹ̀ padà kàdílé tí ẹ̀ bá ń pé ibi tí ìbí àwọn ẹni tó ń ṣe lọ́run bá wà tábùrú wọn bá dé yóò kàn wọ́n sì yóò yẹ ẹlẹ́nu pé ẹgbẹ́ ah, náà lẹ́nu wí onírú ẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ kan ẹlẹ́ṣẹ̀ onírú ẹ̀ṣẹ̀ ẹlẹ́yìn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kan wà àwọn ìjìyà kan wà nígbò ń bá àwọn ẹ̀yẹ rìn yóò kàn wádà kí á mọ̀ náà wà sàánú rẹ̀ láyé ìlú kan ó sì rí ọ̀dọ̀ tí wà náà nù wọ́n bá ń kó àwọn tí wọ́n mú gbó ẹni gbogbo inú ilé yìí àwọn tó ń gbó ní ìwò òsèké mú ẹ̀ẹ́dẹ̀ station tàbí ìrìnàjò ẹ̀wọ̀ àtàwọn ọ̀fọ́ tí wọ́n bá sì ń fẹ́ nípa lóko ẹjọ jẹ ẹsẹ ti dé bẹ torí tí wọn bá ilé ẹ kéèkì pé inú síbẹ inú síbẹ àwọn àyè wọn ṣe kí ni o àwọn náà sọ bẹ́ẹ̀ tí wọn mọ owó ẹyìn ṣẹkẹṣẹkẹ lọ nàkóso àná wọn bá gbé wọn sẹ́yìn van wọn tún gbé alùsùn náà náà àṣàfà náà kú masalu فحامل المسك ونافخ الكير حامل المسك إما يعطيك أو أن تبتاع منه أو أن تجد منه ريحا حسنا فنافخ الكير إما أن يحذيك أو أن يحرق ثيابك أو أن تجد منه ريحا قبيحا. نبي الوجوه sọ̀rọ̀ ó ní àwọn alábàárìn alábàágbé alábùgbò òwú àpèjúwe wọn làgẹ́gẹ́ bí àtàlápà alábàágbé dáadáa àpèjúwe wọn làgẹ́gẹ́ bí ẹni tí ń ta tẹ̀síò ẹni ń ta tẹ̀síò àtàlágbẹ̀dẹ ẹ̀rí ní tẹ̀síò nǹkan mẹ́ta lè tẹ̀lé sí ọ̀pẹ̀lú nínú kó fún ọ pé ìwọ náà bá gbà á àbíkọ ọgbẹ láìpọ̀ ọmọ yẹn kọ ọ̀rọ̀ lọ́wọ́ rẹ kò wá fún ọ ó ṣèrà ọ sì mọ gbádùn náà lórí ìwọ ọba rẹ nílẹ̀ ìwé ọba àhá bóòlù jẹ nídàkejì ẹ̀wẹ̀ alágbẹ̀dẹ ìmá ayé òṣèlú yàtọ̀ ní ẹgbẹ́ wọn gẹ́gẹ́ yóò fi náà jókòó. àwọn àyùsùn ikọ̀ ti yá bàkà tí ọba débi aṣọ rẹ yóò débi gbẹ tí ọba débi ara rẹ yóò débi gíní aṣọ yẹn bí iná náà wọn fọ iná náà ń fẹ ẹ púpọ̀ nù àwọn èèyàn mọ̀ lálágbẹ̀dẹ̀ tó ti ṣe ó dà bí ìwọ̀n jáde àwọn náà bí da wọ́n sì mọ àwọn ewu àwọn ohun burúkú àtàwọn ohun tí ọ̀dà ni wọ́n máa jáde níbẹ̀ kí ó lè máa bá ní. Sàlábì sẹ́wọ́ bẹ́ẹ̀ bá bá wọn kan ìjọba ẹ̀fẹ́ lọ owó kààbà yóò sí láàrin wọn ṣùgbọ́n gbogbo ilé ọlọ́run kọ́ parí. Irú gbọ́n fún ìwọ ló tó wá dàbí kí á lọ́nà ìgbẹ́ ilé ìwòsàn ìgbẹ́ ẹ̀yọ́ kù. Tọ́mà sọ pé kí èèyàn sọ ìdí ìyàwó bá ní ìtumẹ̀. Ìdíkọ́ náà bá aláàkọ́sọ àná ọlọ́run ti kẹ́ wa àwa là ń wá tí ó kù wá wà báyìí mo fẹ́ lọ dùdú mo fẹ́ lọ gbá mo fẹ́ làwọ̀ ọlọ́run sàánú rẹ̀ pẹ̀lú kan make use make best use of your immediate environment ẹ fẹ́ sá lọ bí kan ìwọ náà máa tí ó máa ṣẹlẹ̀ tí ọba ṣẹlẹ̀ lórí díẹ̀ àwọn ọmọ rẹ̀ títà bá tẹ́lẹ̀ àwọn ọmọ náà lè lé yìí lọ́sẹ̀ tó lọ àtàrí tó ń kọ́kọ́ kàn tòun pé tí aago bá wọ aláburú lẹ́yìn tán kò ní rí láburú yóò tún wọn máa ní ìyá gà òní mo ṣe ń sọ̀rọ̀ wọ́dí kọ́ńtà ẹ̀ẹ̀kan wípé kọ́ńtà ẹ̀ẹ̀kan bá ń pè ní wọ́n bá ń tún ẹnu mi ṣe gbé yàrá ìmọ̀mù àwọn ó jẹ ìgbàlódé wọn pẹ̀ ìjẹ ìjẹ bọ́dí kàwọn ní láyé láyé ilé ìwúwa nìyà ẹ̀sùn ọmọ rẹ ní pé ó bẹ̀rù ọlọ́run ní nínú àwọn ọmọ àfa ọmọ akéwú òun náà tún nírú àwọn kan tó kú tó náà tó kú ní ṣe lójú àfa nígbà tí èèyàn sáré kí ó tọmọ tó ń fẹ́ bẹ̀rẹ̀ dáadáa tó wọn ò gbé lè sá onígbọ́dá tí wọn fẹ́ wá bí wọn àti gbóná ọ̀nà mi ó sì gbí ìmọ̀ ní ti tẹ̀lé lọ ìgbọ́dọ̀ wà ẹ̀yìn kan náà ní ẹgbẹ́ kó lè gbé tó tún arí kejì pé àfihàn sọ fún ẹ̀ tó tún ṣe àbúrò ti dé mu òun ti dé olùdókòwò rẹ̀ lórí lọ torí ẹgbẹ́ aṣọ ọ̀nà wà lórí ìta tó ń lọ wá nínú gómìnà ìlú ọ̀bẹ nínú ọba tó fi ìlú gbogbo lé torí pé òun ṣe kí ẹ̀ hàn ó ti kó bẹ́ẹ̀ rẹ̀ tí ẹ bá ti gbé irọ́ àbí àwọn àìdá ẹ̀yàn ò bá ti bí kò dẹ́rù bá a tí ó tún wá bí yẹn gan wàhálà àbúrò ìwà nípa lórí ti ẹ̀ náà yóò tún wá kárí àwọn ẹlòmíì torí pé àwọn táwọn rò pé àwọn ò lè ṣe káwọn ọkọ ń bẹ̀ wọ́n ìwọ ni wọ́n ti ṣe ìtọ́jú gbogbo abúlé ó gbà ṣe ọlọ́mọṣẹ́ alára gbogbo má dá àwọn ènìyàn mẹ́jà wọn ọmọ ọ̀dọ̀ bá ti bí wọn náà wọ́n ṣàbùkù o ṣùgbọ́n tó bá ti ṣàbùkù táwọn ọmọ ọba ẹni rí wọ́n ṣe jù ẹjọ́ gbogbo àwọn ọdún ìgbà òkú ṣe wọ́n ṣe ṣùgbọ́n tó bá tó wá ní ìwà ní ìlú ṣe láyé torí pé ìyọ́ ọmọ kéré nígbà tí máa ń mú àbílẹ̀ jáde bá ṣe wá sí tọ́wọ́n sọ pé ọ̀la ẹ̀rọ ọ̀sán náà ara náà kí lè lọ́wọ́ lọ́rọ̀ lọ́rọ̀ orílẹ̀ làdáni mú wí mú àti wí ẹ̀ lásán pé ẹgbọ́rọ̀ wọn wí tó bá ti di bọ́lọ̀ ti là ń bẹ̀ òun lẹ̀ sí tí wọ́n ṣe yàtọ̀ sáwọn àwọn gbígbọ́ ẹgbẹ́ tí wọ́n fẹ́ pẹ́ sí lọ́dọ̀ wọn àbí kó wá rí kan kó wá sọ gbogbo òun ìwà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ kan là ń jẹ́ bó ti ṣe wú wọn rí kọ́ọ̀dù rẹ̀ jọjọ́ bá tó ṣe wọn ó kí owó ẹ̀ fún bẹ́ẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ náà ṣe bẹ́ẹ̀ tí a bá fẹ́ jọ àwọn ẹgbẹ́ kan ó fún fọ́ọ̀mù kí ló ti ṣe rí ilé ayé ìtúbẹ́kọ́lọ́ forí jù ẹni tó ń fẹ́ jọ ẹgbẹ́ ẹ̀yẹn táǹpẹ̀rẹ̀ alẹ́lẹ́sìn náà ni àyà òun àwọn bá bó ṣe fi iye <laughs> tó tó bá fẹ́ kú láàrin ẹgbẹ́ wọn fi fọ́ọ̀mù rẹ̀ náà tó bá ilé sáàtì ọ̀tà bẹ́ẹ̀ ni fún àwọn ẹgbẹ́ tó ń ṣe rẹ̀ nínú àwọn kàtà àmúlẹ̀ wọn lórí iṣẹ́ yìí ló lọ́wọ́ bá a ti ẹ̀ ń kọ́ ìjà fún bá a fẹ́ kí ìlú ẹ̀ sí àní ẹ̀ má tún owó kí ẹ̀ máa ní fíìlì rẹ̀ sọ àbẹ́bí ní kárí ẹ̀ ní ọkàn pé nǹkan àbí ibi tí wọ́n bá ti dájọ́ sí ìlú torí ẹjọ́ pẹ̀lú ẹjọ́ yìí ìkọ̀rọ̀ ọ̀gọ́ wọn náà wọ́n ní zina kàwá fẹ́ gbé dájọ́ ìdìde إما بشهادة إما بشهادة إما شهادة هو الشهود الأربعة وإما بإقرار كان يدوش الزناقة نوابانا يدوش الزناقة وأخوة أبايا توجيه جودة جولي يقول أرأيتكم الأكبر àbá yìí wá mọ́ ẹ̀rọ àpò ó ti fi sùn lẹ́lẹ̀ ayé onídìgẹ́ mọ́ tó pé tàbí bá sùn onídìgẹ́ ṣe gẹ́yìn òun ló wá bá ọ nígbà tí máa ń rìn ìdúwà bá nàbì ànábì ò sọ fún wa àti talẹ́jọ sí torí tẹ́ni ó ti ti dé kọ́ọ̀fù àti zina òun nìkan lọ́wọ́ òun nìkan ẹ̀ bá mi yìí wọ̀n wọ̀ ṣùgbọ́n fẹ́ fẹ́ káwọn méjèèjì máa ọ̀záni ọ̀záni ẹ̀tù ọ̀záni fẹ́ṣẹ̀lẹ̀ tó kú lọ́wọ́ ẹbí ìlú máa ní àtúntò nígbà tí kejì ti wọ́n tó nìkan tí wọ́n nílò lò ò lè dá zina ṣe owó ẹnìkan ọlọ́run fẹ́ fẹ́ máa dàmú ó dọ̀nà méjì ọ̀nà kẹta ó ní nǹkan kílèmù ọkọ lórí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ tọkọ bá ní ìyàwó ń ṣe tòun tíyàwó tí ọba ti dì náà à ní ìdí ṣèyídì tíyàwó bá ṣe tó bá dì náà ọkọ ṣẹ̀ṣẹ̀ wá búra lẹ́nu ẹ̀rin lọ́nà tó kù yóò fi ṣe kí ni kò sí ká bó ṣe gbú táwọn dandan ti dúró lórí ìyàwó ká sọ ọlọ́kùnkùn lánàá ìtì ìgbọ́rọ̀ lẹ́nu tó mọ́ wá ní ha wọ̀nyẹ́ dúró wà á ní hẹ́lẹ́ àzáàbà à ń tẹ́lẹ̀ hẹ́lẹ́ àbá àṣàhàdájì ó dìgbà tó lọ bá ní ọlọ́run lè jẹ́rìí ọlọ́run lè jẹ́rìí onáwó afẹ́kùnrin làgbọ́n sọ fún yẹn wípé ọkọ àti ìyàwó fèkò fúnra wọn ẹ̀tọ́ ara lè fẹ́ra wọn padà ẹnìkan ó ní lánàá lórí náà méjèèjì mùlá ánà tó bá ti di pé èèyàn lọ sí ibẹ̀ tọ́ láàbù torí bọ̀ lọ́dún náà súnmọ́ ẹ̀tọ́ ọ̀hún nínú pé lè kí lánàá wọn bá a dà àbíkọ́ wọn bá wọ ẹnìkan á sọ pé wọ́n lè fẹ́ra wọn padà èèyàn ò rò pé kò bá làgbà ṣùgbọ́n àwọn ẹ̀kan fún ọ ni wọ́n wù bẹ́ẹ̀ ǹjẹ́ alọ́ àlẹ́ forí وكيف قالوا جهنم بيجي واضح يا جماعة لذا قالوا أنك جوابا شيء يقول ما وين تتكوجات سوف كانوا هم يا كجورين تشيه كتودي tẹ́nìbọ̀dì bá gbọ́ ìwọ̀n tó sọ èmi ti gbọ́ lẹ́nu ẹni bọ́dì tó wọ́n gbọ́ kí ní ẹ̀tù lọ́kàn tó ráyà rẹ̀ ní jẹ́ pé tí ogun tí wọ́n wí ń gbà mí tí mi náà jẹ́ ìdí sí mọ́ mọ̀ ní wọ́n ṣe wá àṣìwáyé ó ti tàn náà ìwọ́n tẹ́lifọ̀dì wá ìwádìí wọ́n fi wọ́n tó bá rẹ̀ jẹ́ kó náà fẹ́ kó bá wa pín in àwọn èèyàn wà tó máa burú tí wọ́n ṣe kí ni ó tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ ló ọ̀rọ̀ àwọn ọlọ́gbọ́n lè ta ha ibi tí mo ti gúnyàn lẹ́gbẹ́ mo gún lẹ́gbẹ́ ojú tí wàá gbé láàmù tí mo tún bá ń bẹ kí ló dé tó tún wù ta wọ́n wù mí gbé àdúgbò ẹ̀jẹ̀ fẹ́ Allahumma ilá téèyàn bá ní rí fàṣẹ rẹ̀ àwọn àṣẹ ẹlòmí ọlọ́run sáré rẹ̀ É, é, eu é eu gún eu tí eu eu Eu tí ó gún yóò eu eu lọ bá wọn eu Eu òun ṣe kíni ogun ẹ̀dá wa bí rẹ nínú ṣe tí wọ́n bá ní táwọn ẹni náà eu wá náwó sí ara rẹ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kalẹ̀ orí ní bá mi kì í sí ìlànà ó ti yé bá wọn. eu ni ẹnu mọ̀ sọ̀rọ̀ iṣẹ́ iṣu afáàdì ẹ̀rọ alùpùpù táwọn èèyàn ṣe láì darí ẹ mọ̀ pé owó àwọn tọ́lọ̀ ti bínú sí ni ọ̀fún àìkùn mẹ́jì nìyẹn fún mẹ́rin àlẹ́dí àhàlẹ́sà wọn gbogbo àìdájẹ́ bá ní àwọn ẹ̀sìn àwọn kan ti ṣerú ẹ̀rọ àwọn ẹni ẹ̀sìn bí ọlọ́run ti pa ara gbọ́dọ̀ bá jẹ́ àìyíkọ́ náà náà àlùmọ̀lẹ́yẹ̀tò àti kápẹ́lì lè wọ́n kéèyàn máa ṣe pọ́dọ́ mi láìlá rẹ̀ aburú kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọmọ ń pè é ìjíyàn lè pè é pé bàbá pé àwọn ọpọlọ ọmọdé àgbàgbàwò àlẹ́sìnà ẹ̀ kìí ṣe ìṣẹ̀lẹ̀ ẹ̀ máa kà á ní abẹ́rẹ́ ذكر الاستنائي nǹkan ọkùnrin dàbí tí wọ́n fọ́ gbọ́nà dínkù lè àtàwọn obìnrin láti gbà wọn láì àwọn oníṣègùn ní àtẹ́kọ́ tó kíra wípé káwọn obìnrin pé ìdí ìṣẹ̀lẹ̀ láàrin àwọn obìnrin ní ìdánkù ní ká máa lo àbúrákàrà òṣìṣẹ́ náà náà ilẹ̀ àárín wọn nígbà tá a rí wọn tí wọn àṣà burú èsì ìsìn náà bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà bá ti mọ̀ ọ́n kò tó bí irú wọ́n dájọ́ ọ̀pá wọn náà ni kò tó bí irú ilé fún wọn láì lábẹ́ ọ̀pọ̀ ẹ̀wọ̀n pé ogún ìwọ̀n ń jẹ ọkùnrin tó ń súnmọ́ ọkùnrin àbí tó jọba bọ́lọ̀ ti pa lóòtù rẹ̀ ó ní wọ́n láàárín kó tó ń bá ti lọ́nà àfáàní àbúgbò ìfàkìlì dẹ́rẹ́ kí wọ́n pẹ̀tọ́ rẹ̀ tó wá gbà ní lórí ẹ̀ríbá àbíkúlù rẹ̀ tí ẹ̀bá bá tó pé tíwọ́n àtọ̀tọ̀fíìfù kí wọ́n pẹ̀lú àwọn àtọ̀tọ̀fíìfù níwọ̀n tí ó bọ̀ fẹ́ lórí yóò dìbò àwọn ìjọ ṣàárẹ̀ ìwé àwọn bọ́ sí ẹ̀sùn pélé ó kéré náà àwọn ètò bọ́m̀bẹ̀ ní àwọn tó ń tajà ìdákùn ìṣọ́ra ẹlò olúkù fi bákù kí èèyàn máa ń ṣe ìbàjẹ́ lórílẹ̀ ọ̀gá gáàlì ṣẹlẹ̀ olúkù gbà ní ẹ̀yìn tó gbogbo mú dá nínú tó gbogbo dé náà ẹ̀tẹ́kẹ̀ dáàrọ̀ làǹfẹ́ràn ẹ̀jẹ̀ àjọ ẹ̀mí ẹ̀dá ìgbóná علوا في الأرض والسماء علوا في البلدات والدنيا كيف يجب أن يكون كيف يكون فريلو في كمان شوية يوم أصلي أعظم الله في الجنة كل شيء كله أعظم هيك أمين جيجا الله ما فينا علوا tí wọ́n ń sọ yẹn àwọn tí wọ́n ń ṣèbàjẹ́ pẹ̀lú gbogbo إن فرعون علا في الأرض آه فرعون قدير قدير نعم أنا أقول شيء عن فرعون وعندنا واجب في الجوين إن بطوين ده هنا لقوم جو فرعون التكبر آه لا إله إلا الله مين لا لا يكون شيء ẹ̀gbọ́n kádàrà pé káwọn máa yá ìlú jẹ́ pé eighty five percent sunni fifteen percent ní àwọn ogun ẹlẹ́sìn yòókù aláwí mùsùlùmí eh, christian jew kurdi nílùú sóríà Damascus láti ìgbà yìí àwọn aláwí ni wọ́n kọ àwọn tí wọ́n gbà fún ìṣọ̀fẹ́ aláwí fún wa ní àwọn ògbà kùránì kọ̀tẹ́ rí àwọn aláwí tí wọn ẹlòmíì tó tún lè jù sóró tó yàtì nìkan náà gbà fún ìfọkọrọ àtàwọn kan ní tó burú àwọn ni wọn gbà pé ààyè òun ní ọlọ́run ìwà aláwí àwọn ni wọn darí wọn. fún ìgbà wọn kádàrá pé kí ìjọba bọ́lọ̀ wa sẹ̀ so níbi sunday fọwọ́ àwọn àwọn ọmọ àwọn ìwọ àwọn èèyàn kan wà báyìí wọ́n kàn máa sọ̀rọ̀ sínú ìran ní ìdí anybody láti wá bá ẹ̀ ń bẹ̀ mọ́ wọ́n kàn máa ju títí tí wà á kú wọ́n kàn máa ju oúnjẹ tábàárí oúnjẹ kan àwọn ẹnìkan wà wọ́n kù ní eighteen years tí wà tí ó jáde eighteen years ní nineteen eighty two ló pé eighteen years ọlọ́run kàkà àkókò yẹ́nì pé ó lo forty kìlómítà nínú ẹ̀wọ̀n kò rí ìmọ̀lẹ̀ for forty three years kò sì gbọ́dọ̀ ju pé orí tí ó ti máa kí wọn sí. ẹnìkan yìí ló àwọn tí wọ́n fẹ́ ẹ̀yìn ní ṣíṣọ̀dáhùn ṣíṣọ̀dáhùn fún ìlú wa náà wọn. nínú gbogbo ayé ti ẹ̀rọ ẹlẹ́sìn nàìjíríà ti ìlú ti wà nínú ṣíṣọ̀dáhùn máa ń gbà wọ́n lẹ̀ torí tó ń gbọ́ pé ìlú ti ayé gbígbé sọ̀dáàmù ló lágbára púpọ̀ jùlọ ẹ̀rá ṣùgbọ́n ẹ̀rá kàbí sórí àtẹ̀ àmìlẹ̀ gbàgbọ́. àti sọ̀dáàmù sọ̀dáàmù láti sọ̀rọ̀ náà ń tẹ̀lé. àbí ṣé sọ̀dáàmù ló gbà wọ́n àwọn ọ̀fọ̀n kó máa sàánù sọ̀dáàmù sọ̀dáàmù kó láti twenty one years ago ní sọ̀dáàmù jùlọ. tó sì máa jẹ́ kí ẹ wà ẹ̀fọ́ lẹ́wà wà lẹ́wà bá ọlọ́gbọ̀ta ẹlòmí wà rí tí ó tó bá ẹni yóò dáadáa náà wá gbé wọ́n gbà pé ẹsẹ̀ méjì àwọn ọkọ àwọn ènìyàn jáde ìgbé irú ẹni yẹn náà ló dà bẹ́ẹ̀ ẹlòmí ẹ̀yìn lọ́mọ tó wá kú wọn wà ẹ̀mí tó rí bàbá rẹ̀ nígbà tó ń wẹ̀rù tó wá di kókó rẹ̀ ní gbígbẹ́ lọ́nà gbà fẹ́ ìwé ti kúkú sínú yìí tọ́wọ́n bá fẹ́ yé ẹ̀yẹ yìí kó lè mọ tí ó bá ń bẹ̀ àtàyè náà ló ti máa rí gbé wa láyé ṣé gbogbo àwọn ẹ̀yẹ yóò forí jù ẹ̀ sọ̀rọ̀ síbẹ̀ báwọn ẹ̀wọ̀n oríṣiríṣi àwọn ẹ̀wọ̀n tó yẹ kó wọ́n máa ń ju bọ́ǹbù gàgbọ́lé lọ́dọ̀ wọ́n sì fi jáde wọn àti rẹ̀ ẹ̀rùn àti ìrírí ẹ̀wọ̀n tuntun bí òun ti ṣe èso tó ju bẹ́ẹ̀ lọ àdúgbò ẹ̀ òun náà ní ìṣàlàwọ̀ náà ṣe ẹ wo bẹ́ẹ̀ bá jẹ́ kó ẹ̀rọ ọlọ́run ẹ̀rọ ọlọ́run ó máa ń yẹn gan torí pé tó bá fún sọ̀rọ̀ náà ni ó sọ̀rọ̀ sàlámù àìnáka wà ní ọmọ ogun náà tó fi máa ń náà إذا ما كنت مقتدرا نعم لتظلمن إذا ما كنت مقتدرا فالظلم فالظلم آخره يفضي إلى الندم فالظلم آخره يفضي إلى الندم فالظلم آخره فلا وحدك والمظلوم تدعو يدعو عليك وعين قائلا تنمي يدعو عليك وعين قائلا تنمي وصف ها أعوذ بالله من الشيطان òun bẹ lọ́wọ́ ìwọ̀n ló ní ń dá bá ṣe àṣegbé ẹ̀sùn ọ̀pẹ́ni bí ń tọrọ lọ́wọ́ rẹ̀ yé sùn ìgbà tí ó bá mú wàá tàbí jẹjẹ lọ́wọ́ àgbẹ̀yìn kan وعلموا الله شهادة يدعو عليك وعين الله لم دعوة المظلوم ريما تبدل قدر المؤمن àwọn nǹkan gba àwọn oṣù pé yìí náà kò tiẹ̀ ní respect ẹgbẹ́ òtara mi tó tẹ́lẹ̀ fà á yóò sì máa bẹ lọ́wọ́ àwọn aláwọ̀ ní ìgbà pàápàá tó jẹ́ àpò sí i àfẹ́ ọlọ́run wọn ní kálukú ó dé wò àpàdé pọ̀ bí ẹ máa rántí ìpè wà nínú òun ọmọ wọn ní ìyá nítorí ẹ̀mí ẹ̀dẹ̀ ọ̀hún ọ̀lẹ́ ìdáwọ̀ ọ̀rẹ́ فالتكبر والتدبر كين ما سمتمتم بتعليم موعد كين ما جوابون مصر ونجعل الله بعض الجواب أنا بقى من أشد منا قوة ثانيا أي جوان الرجل بكنا فرجوني والعاصي لا منهم ثياب بعض الأمم وهم عذاب tó bá ti ṣe ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀wọ̀n irú aṣọ táwọn èèyàn kú tọ́lọ̀ parí irú aṣọ tọ́kọ̀ nìwọ̀n náà wò ìtumọ̀ ẹni pé irú tó kàn mú wọn lé ayé wọn ní oṣù wọn náà tó bá tó bá bẹ̀rẹ̀ nípa gbogbo ẹni tí bá ń ṣe àgbà tí bá ń ṣe ìrìnàjò jábọ̀ wọn jọ lọ ìdí òtún wọn tẹ̀lé ìdí òtún ìjábọ̀ wọn lóyìn ṣùgbọ́n ètò tóbi jù lẹ́yìn bá jábọ́ wọn lórí ìtò bá jábọ́ wọn lórí ọlọ́ gáyà wa ní ọ̀nà kọ́lọ́dà ti kọ́ wọn ní ọlọ́dà kò wà ní ìjà wọn ní ẹni tó mọ̀ fún ẹlẹ́yìn mo ti sọ ẹni ìlú ìjọ fẹ́ kà àtúnà lọ sórí ọjọ́ رحمه الله قل هانوا عليه أني بني كل واحد tó bá kọjú sí oní hánú àlẹ́yìn fa àfọ́ ó ní òjẹ́ kankan wájú ọlọ́run lọ́lọ́run ti dúró kẹ́sẹ̀ máa rọrùn fún láti sùn ọlọ́run fẹ́ràn hánú àlẹ́yìn fa àfọ́ ó ní tí bá yẹ wọ̀lọ́ àzọ àlẹ́yìn láàfọ́ mọ̀ tó yẹ pé wọ́n tóbi wọ́n wà ìpọ́táǹtì ọlọ́run sọ kí ọlọ́run bí ṣe ìtàn ìnà ìbáraẹni lè ṣẹlẹ̀ kí mọ̀ ní tẹ́lá kẹ́mi lọ́wọ́ yìí ṣòro àwọn tí ìlú bá fẹ́ràn kó lágbára lé wọn lórí àbáwọn àgbò àwọn tí ò gbádùn àwọn tí ò ní nàájà ní gbogbo ẹni tó bá ti di pé ń rọrùn fún láti máa tẹ̀lé ìṣù ọlọ́wọ́ kẹ́kù ìjọ tó bá ti wọn gbà á fún mi tẹ́ lọ ọlọ́wọ́ kẹ́kù ló jẹ́sẹ̀ rọrùn fún ọ ó ní bọ̀ ìdá hàn án àbọ̀ àwọn ọmọ ìlànà ìlú tó wá ti di pé ọlọ́run fẹ́ràn yẹn ọlọ́run ká yẹn ọlọ́run pọ́n yẹn ní kò sẹ́ni tí ó pọ́n lé o torí ọlọ́run wí ní sọ́lọ́dọ̀ hajj ẹlọ́nka ọlọ́ni wọ́mẹ́n wọ́mẹ́n yóò hì ní ilẹ̀ ọmọ ẹlẹ́hùn ọlọ́ni tó mọ̀ bá ti tó bá ti yẹ pẹ́rẹ́ kò sẹ́ni tó lè o ayàtọ̀ mi ni wọ́n fún wọn wọn ṣùgbọ́n tó bá ní ìgbésẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kọ́ ọ̀rọ̀ ilé ẹ̀dá ikú wà fún ilé ikú wọ́n wà sí ikú wọ́n náà wà fà ẹ̀rí gbogbo àwọn ilé gbogbo náà yìí tó yìí ọ níjọ́ tó wà ní ìlú ṣé wọn náà wà àfáàtì ìdásí kan tó bọ àfáàtì ìsọsọkọsọ àfáàtì ìbámu ìwọ̀kọ̀wà fàtí ìsọ̀rọ̀ àṣà látàbà bá sọ̀rọ̀ tó bá ní bá lẹ́bẹ̀ in tí ó padà ṣẹlẹ̀ kò ní pé tó máa wà ògbó lè dáṣà àbá ilẹ̀ wà náà sí ìgbà àìmí lafá ẹ̀yìn lè máa ṣàdájọ́ láàrin torí pé kì í ṣe tí ó jẹ́ ẹ̀yìn àpọ́nlé fún pẹ̀lú àwọn tó jáde lọ́rọ̀ ìwọ náà wọ́n mú wọ́n lọ́ọ́ bọ́ta kò fi kí á ń pè ẹnìkan ẹ̀fọ́ síbí àbí gbogbo làwọn ẹ̀ tó wọn bẹ́ẹ̀ yẹ wọn bẹ́ẹ̀ yẹ wọn lè máa pè ṣòkòtò lọ́wọ́ bá yẹ ṣùgbọ́n àdúgbò wọn lọ lọ́wọ́ àwọn sọ pé ẹjọ́ àwọn olórí jábọ́ àwọn tó lè ṣe kíni àwọn tó lè dìfẹ́yìn àwọn wọn èrò àfáàyè àfá sẹ́yìn ló ń bára yìí àwọn sọ pé àwọn òun ni wọn gbádùn ládùúgbò gbàgbà bàbá rẹ̀ kẹ́yìn àti kó síbẹ̀ àkínú ní kó síbẹ̀ ẹ̀rọ rìn kódà tó wá pẹ̀lú ìyàbí wọn kọ́ mẹ́rin ìgbà ọmọ ìdáná tó tó rú wọ́n máa tẹ̀lé fún ọkọ̀ ìṣẹ̀lẹ̀ ní sọ́ńgbà tó wá pé kò ti èyí ara ibi tó ti fẹ́ ra

gómìnà kan máa ẹ̀wọ̀n níjọ́ wọn èyí tí ó ti pẹ̀ gbogbo àwọn tí wọ́n pa láyé rẹ̀ léyìí tí ó ti pẹ̀ ẹnì kan jẹ́ díìnì níwà tó wá kú ọ̀sẹ̀ méjì díìnì ìpàdé ilé yìí gbogbo àwọn tí wọ́n ń lọ bí ìyẹn kò adẹ́gbẹ́ lọ́mọ ó ní ó yẹ méjì àwọn ìwọ́ ọ̀pọ̀ nǹkan èyí tó wà lọ́wọ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn ò gbogbo nílà kan ní ìlú gbogbo nílà kan wọn ò náà tó bá ní ìdáhùn èèyàn fẹ́ sí láíláíláíláí wọn pọ̀ sí ẹlẹ́wọ̀n fẹ́ fẹ́ wọn kó bá gbé ọ̀rọ̀ tó tó tẹ̀lé mi tó bá amúlé ní ọ̀rọ̀ rẹ̀ wọn lórí ipò yẹn ní ojú ní àdìpọ̀ ẹ̀ bá ti lọ sára ẹ̀ onígbò kò sí tó tó rọ̀ àwùjọ ọmọ ìmọ̀ ìṣàǹfẹ̀lẹ̀ ìgbà kí wọ́n dábòkò mọ́ àdúgbò ìgbà èyí ò tiẹ̀ فكنتم لا تخاف عليه وفي كل حامل يوجد حيث كنت وفي كل حامل يوجد حيث كنت وكيف الحال؟ إيمان أقلق أبو شواني أبو شواني òfin gbogbo àti gbọ́dọ̀ àfa àtẹ̀yìn gbọ́dọ̀ àfa díẹ̀ díẹ̀ tó mọ ìwọ àti àfa táwọn ìlú àbí ọkọ ìwà wọn lò kí ni tàbí jáde ń bẹ àfara ni tí ọba ti rẹ lẹsẹ kó gbé kó fi wúra rẹ hàánú àlẹyìn fa àkọ wíbẹ hàánú àlẹyìn fa àkọ àkọ wù torí pé yẹn bẹ̀rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run lọ́wọ́ ti jẹ kí ìmọ̀ ẹsẹ yìí tó ẹgbẹ́ wọn tóbi lọ́dọ̀ náà ló sọ wọn fún mi sí إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك ومن هو مصاب ilé ìlú àǹfààní kí ẹ̀hùn kó kìí àsábúrú tí wọ́n rí ṣe àti pé kí àmì lè bá ọlọ́dọ̀ ọ̀nà ọlọ́mọ sẹ́lẹ̀ ọlọ́mọ ìrìnàjò àti dáadáa بالعكس وبالأضداد يتبين الأمور شبه المنقصد شبه لا تنظر الله رب ما شرط وعمل من طلب فيها تدع دور يبدا لكن أين تاين اللي توفي سنه ونام هانوا عليه فعصوا السلام عليكم